Hi everyone, welcome to my channel. If you are new to me, kindly click on the red subscribe button down below to subscribe to my channel free of charge so that you don't miss anything on this channel. orúkọ mi ni Erelu olúwàfúnmiláyọ̀ elémùrè ògùnyẹmí mo jẹ́ ọmọ bíbí ìlú ìsábà ní ìlú èkìtì níkọ̀lé local government mo jẹ́ ọmọ bíbí inú late chief elémùrè ògùnyẹmí gbajúgbajà olórin ìbílẹ̀ ní gbogbo èkìtì state káàkiri tí wọ́n ti mọ bàbá ìdókè òkun eh, Mo lọ sí ilé-ìwé níwọ̀nba tí àwọn òbí mi lágbára dé. Mo lọ sí ilé alákọ̀ọ́bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ ni mo dẹ̀ tún lọ sí secondary school ní, eh, St. Michael Catholic High School ní ìlú Àkúrẹ́. Mo tẹ̀síwájú ní ilé ẹ̀kọ́ mi tí mo lọ sí, Polytechnic, eh, Kwara State. Mo ṣe àkáǹtì ńbẹ̀ bẹ́ẹ̀ ni mo kúrò ńbẹ̀ mo lọ ṣe BSc mi ní University of Adó-Èkìtì nígbà yẹn là ń pè ní UNAD bẹ́ẹ̀ ni a ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ yìí ní wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ọmọ olórin tó jẹ́ pé iṣẹ́ orí bá ti rán ni kì í pa ẹni bí orin tí bàbá mi kọ nígbà yẹn ó iṣẹ́ orí rán ní ẹ̀ẹ̀mẹ́jú kọ o mo tún gbéṣẹ́ lẹ́dà mí dé o iṣẹ́ orí ni ni mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe ní díẹ̀díẹ̀ nígbà tí mo wà ní yunifásitì yẹn mo bẹ̀rẹ̀ sí ní jáde eré pé èèyàn ń gba eré níta nígbà tí mo ti wà ní hundred level nígbà tí mò ń ṣe Eh, BSc mi ní University of Ado Ekiti ibẹ̀ ni mo ti ń jáde eh, ní tere èjìtere nígbà yẹn ṣùgbọ́n ó máa ń dùn mọ́ mi tí máa ń sọ pé kì í ṣe iṣẹ́ eré ìbílẹ̀ ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ìgbà yẹn àti kọ́kọ́ yà bá àwọn iṣẹ́ kan tó jẹ́ bíi eh, highlife nígbà yẹn ṣùgbọ́n ìgbà tó wá yá àwọn èèyàn ló wá ń sọ fún mi pé ọmọ tán bá ti bí nínú ọgbà kì í ṣe kì í kì í ṣe iṣu yọ so ìgbà yẹn làwọn náà wá wò pé kò yẹ kájọ́ mọ gbajúgbajà eléré ìbílẹ̀ lẹ́kìtì state kan wá láǹkọ fuji àbá ǹkan highlife mo wá wò pé jẹ́ kí n tún máa tún padà kọ orin bàbá mi kan náà tó sọ pé mo padà á lé mi lúgbẹ́ nínú o mo wá ní kí n padà wá sí eré ìbílẹ̀ gẹ́gẹ́ bí bàbá mi ibẹ̀ ni mo ti ń kọrin yìí díẹ̀ díẹ̀ díẹ̀ tí ẹ̀rù ń bà mí láti jẹ́ kí bàbá mi mọ̀ pé mò ń kọ orin torí bàbá mi láìkì ọmọ gan ó dẹ̀ láìkì ọmọ lọ skul tí bàbá mi bá mọ̀ ń gbà yẹn pé orin ni mò ń kọ ó máa jẹ́ nǹkan tó yẹ pé ó máa bí bàbá yẹn nú díẹ̀ pé kò tí ì yẹ kí n bẹ̀rẹ̀ kàríà yìí yẹn so but I just choose it pé ó wù mí kí n máa kọ orin ọjọ́ tí bàbá mi máa wá mọ̀ pé iṣẹ́ kan náà la jọ ń ṣe mo lọ play níbì kan ní ọdún náà lọ́hùn ní Adó Èkìtì bàbá mi wá ń play ní the second uh, street ẹ̀rù wá ń bà mí pé ah báwo ni bàbá mi ṣe máa mọ̀ pé mò ń kọ orin báyìí báwo mo ṣe máa gbá máìkì mú tí bàbá yìí ò ní mọ̀ pé èmi ni mo wà ń bí àwọn èèyàn tá a jọ ń ṣiṣẹ́ náà mi lè pè wọ́n lọ́mọṣẹ́ torí gbogbo wa lọ́mọṣẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn tá a jọ àwọn èèyàn mi tá a jọ kóra wa pọ̀ tá à ń ṣiṣẹ́ náà wọ́n ní Ewelú má wọ̀rì kò sí nǹkan tí bàbá á ṣe tó bá ti rí ẹgan inú ẹ̀ máa dùn bọ́ pé ọmọ kékeré tí mo jẹ́ ẹ̀rú bà mí ọkọ̀ kan náà mo ní kí n tó lè kọ anything bíi kí n tó lè kọ orin rárá ẹ jẹ́ kí n lọ kí bàbá mi ní second street yẹn kó lè mú kó lè ṣàdúrà fún mi pé ó yọ láti ọkàn òun pé kí n máa ṣe eré yìí lọ àbá tó bíi mélòó kan àlọ́ bá bàbá ẹ̀ lórí stage táwọn náà ti fẹ́ kọrin mo bá kúnlẹ̀ nọ́mbà nọ́mbà bá ṣe máa ń ṣe tí bàbá wa nígbà yẹn tá a bá ti rí pé bàbá ń wà lójú agbo a máa rò pé bàbá máa rò pé bóyá a fẹ́ wá gbowó skul àbí ó ní nǹkan kan àbí mo ṣàkúnlẹ̀ ó sì kí mi dáadáa mo wá ní bàbá mo ní ebi lẹni tó fẹ́ play ní second street bàbá yẹn wò mí pé ṣé mo ti bá wọn sọ rí pé mò ń kọ orin ni ó ya bàbá lẹ́nu mọ̀ bàbá yìí ò ní choice ọjọ́ yẹn gangan ni bàbá fún mi lóyè Erelú Elémùrè bàbá wa gba mike ó ṣàdúrà fún mi tinútinú pẹ̀lú tinú ní látẹ̀ní lọ ó ní ìwọ ni Erelú Elémùrè Ògúnyẹmí tí gbogbo àwọn eléré ìbílẹ̀ tó bá tún padà dìde lẹ́yìn ẹ̀ táwọn máa wárí fún ẹ gẹ́gẹ́ bíi pé aṣíwájú ni mí báwa náà ṣe bẹ̀ sí ń lorúkọ yẹn lọ nìyẹn ṣé ọlọ́run dẹ̀ ń gba kádàrá ní wẹ́rẹ́ ìjì wẹ́rẹ́. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí iṣẹ́ tí mò ń ṣe yìí níṣẹ́ omi bákan náà mo ti gbére ìbílẹ̀ yìí mo ti gbé travel lọ sókè òkun mo ti dá àwọn ìlú aláwọ̀ funfun méjì mẹ́ta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo dẹ̀ dúpẹ́ pé pẹ̀lú eré yìí náà mo ní àǹfààní tí mo lè fi ọwọ́ sọ̀yà pé a ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn olórin ńláńlá tí ayé mọ̀ọ́ká tìlú mọ̀ọ́ká bíi alhaji eh, paramount king pk force eh, alhaji obesere bíi alhaji saheed òṣùpá bíi ayuba bíi sefiu alao tá a ti jọ ṣeré dáadáa lókè òkun tá a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ìgbà tá a máa wá padà dé ni mo gbọ́ pé bàbá mi ti kú ibẹ̀ ni mo ti jókòó pé bàbá kú tán báyìí kí ni mò ń ṣe nílùú òyìnbó jẹ́ kí n máa padà bọ̀ nàìjíríà kí n wá tẹ̀síwájú ibi tí bàbá ìbáṣẹ́ yìí dé bá a ṣe wá sí nàìjíríà nìyẹn kò dẹ̀ sí inú àwọn ọmọ bàbá mi kankan tó ń kọrin kò sẹ́ni both gospel eh, high life same ìbílẹ̀ yìí náà ju èmi nìkan tí ọlọ́run tó yàn tó gbé tó gbé gift yẹn fún bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí náà nìyẹn àwọn nígbà yẹn government àwa lẹ́kìtì state ńgbà yẹn wọ́n invite mi pé sì tó ti jẹ́ pé èmi nìkan lọmọ bàbá tó ń kọrin pé sì kí n má jẹ́ kí orúkọ yẹn kó parun bẹ́ẹ̀ bí mo ṣe wá tẹra mọ́ eré ìbílẹ̀ yìí nìyẹn pé orúkọ bàbá yìí ò gbọdọ̀ parun um a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá mi jẹ́ alágbára èèyàn kan láti níyàwó tó pọ̀ gẹ́gẹ́ bí olórin báyẹn yẹn èèyàn ṣe mọ̀ ọlọ́run kẹ́ bàbá yìí wọ́n dẹ̀ bímọ àwọn ọmọ tó dáa tó lọ́lá ọlọ́run lọ́lá ipò tí ìyá mi fi stáì bí mi sí mo ní àbúrò méjì lẹ́yìn èmi ni mo lè sọ pé ṣé kí n pera mi ní ipò kẹta sí àbígbẹ̀yìn àbí nǹkan kan àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ipò tí mo yàn ní ilé bàbá mi tó dẹ̀ jẹ́ pé èmi ni ọlọ́run ọba yàn tí ò wo ọjọ́ orí tí ò wo ìwà tó fi gbé mi sí ipò tí mo wà ní ọjọ́ èní mo dúpẹ́ fún Ọlọ́run. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a bí mi nílé orin èmi náà dẹ̀ tún jẹ́ ọmọ tó fẹ́ràn orin gan mo choose career yìí torí pé gbogbo nǹkan nílé ayé yìí ti Ọlọ́run ni èèyàn ló máa sọ pé mo fẹ́ dà báyìí ọlọ́run ló máa wá fi àṣẹ sí á fi àmì sí gbogbo ẹ̀ lóòótọ́ láti bẹ̀rẹ̀ ayé mi ni mo ti láìkì orin láti secondary i mean láti primary school mi ni mo ti lè sọ pé mò ń ṣe eré ìbílẹ̀ tí mo kàn láìkì ẹ̀ tó ní primary school yẹn ń gbà yẹn àwa la máa ń ṣe lídà àwọn eré ìbílẹ̀ tá a bá fẹ́ ṣe ending of the year whatever whatever ń gbà yẹn but mo mọ̀ọ́mọ̀ choose career yìí torí bàbá mi late Chief Elémùrè Ògùnyẹmí mo ṣùzẹ̀ torí pé mi ò fẹ́ kí orúkọ bàbá yìí kó parun mo ṣùzẹ̀ torí pé ó jẹ́ iṣẹ́ tó wù mí láti inú wá ó jẹ́ iṣẹ́ tó yẹ pé ìṣẹ̀dá tèmi fúnra mi ó rọ̀ mọ́. ó jẹ́ èèyàn kan tí àwọn èèyàn tó máa ń béèrè lọ́wọ́ mi dáadáa pé báwo mo ṣe máa ń múra bí ọkùnrin pé kí ni ìdí ìdí tí mo fi ń múra bí ọkùnrin ẹ ó jẹ́ ọ̀rọ̀ àṣírí láàrin mi àti bàbá mi ṣùgbọ́n bó ṣe máa ń béèrè ó máa ń dùn mọ́ mi nínú láti sọ fáwọn èèyàn mo jẹ́ èèyàn kan tó yẹ pé mo bìlíìfù ní nínú àlá mo dẹ̀ bìlíìfù nínú ìran bẹ́ẹ̀ ni mi ò kó yan mi ò kó eh, anything àṣà àbí nǹkan kan mi ò kó kéré mo ń dírẹ̀sì báyìí torí pé bàbá mi ló ní kí n máa ṣe bẹ́ẹ̀ eh, mo mo rí bàbá mi lójú àlá ni tó dẹ̀ sọ fún mi pé Erelú gba aṣọ yìí lójú àlá yóò dàbí pé mo fẹ́ lọ sí ṣòó ni tí bàbá wa fẹ́ wọ aṣọ fún mi fúnra ẹ̀ bàbá tó máa yọ aṣọ síta ó gbágbádá rẹ̀ ó gbé fún mi ó wá ń wá fìlà pé ah fìlà wo ló bá ṣọ imú tóun lè fún mi kí n lò jáde ìgbà tí bàbá máa wá fún mi ń fìlà fìlà la wá ń retí kí fìlà jáde kí n lè fi sáṣọ mo ṣe wá bàbá nìyẹn o dádì mi dádì mi láti ìgbà yẹn ìgbà tí mo dẹ̀ máa jí wọ́n rò pé ah, àpẹẹrẹ ńlá rèé o pé bàbá yìí ò fẹ́ kí ìṣe òun àṣà òun kó parun rárá nínú ayé mi mo wá wò pé ah, ó dẹ̀ dáa látìgbà yẹn tí n bá ti wọ aṣọ obìnrin gan lọ mi ní inspiration bíi bíi alára màmá ríra mi rí i pé bóyá ìrẹ̀wẹ̀sì àbí nǹkan kan kó wáyé bó ti ń bá ti dress bí ọkùnrin kò sára tí mi lè forin dá kò sọ́nà tí mi lè gbé orin gbà so àtìgbà yẹn mo wá rí i pé ó máa ń wù mí kí n máa ríra mi gẹ́gẹ́ bíi bàbá mi tí má ti wọ ṣọgan báyìí màmá wò pé mo ah, dẹ̀ jẹ erémùrè o <laughs> inú mi máa ń dádùn fúnra mi so ìdí nìyẹn tí mo fi múra bẹ́ẹ̀. mo jẹ́ ọmọ kan tó yẹ pé láti ìbẹ̀rẹ̀ bàbá mi ò kọ́ mi gan bí mo ṣe rí ibi tí mo rí bàbá mi mi rò pé tí elémùrè fi kú mi ì ìwé orin ẹ̀ rí mi ò rí kó tiẹ̀ gbéwé orin báyìí pé òun kọ orin lẹ̀ ó jẹ́ èèyàn kan tó yẹ pé tó bá ti jókòó báyìí bóyá ń ṣe àwàdà ọ̀rọ̀ tán bá tí elémùrè bá gbọ́ tó bá rí pé ah, ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ńlá ni o ó lè wò ó pé kóun sọ dorin màá sọ nǹkan kan kékeré kan tí bàbá mi ṣe lójú mi tó jẹ́ àmì lẹ́nu a wà ń sitting room ẹ̀ńjọ́ kan èèyàn ó wá jẹ́ táìmù ọdún sọ ẹni ẹ̀ wá dáhùn pé ah a máa ṣọdún ayọ̀ o ó tó wá ti jẹ́ kókò lásán la nínú ọdún ah ó ní yahoo ṣe ìyẹn ni pé kó lọ wú kókò kó wù sí ìbàdàn máa gbọ́rọ̀ yìí tó fẹ́ sọ́dọ̀ orin ah olórin kan dẹ̀ nìyẹn o ó bá ní yahoo ṣe wọ́n mọ wú kókò rẹ̀ ṣe o yahoo ṣe ó yẹ domi nìyẹn gbàtà máa padà gbórin bàbá ṣe sínú kẹsẹ̀tì pé kọ́ wú kókò ṣe èmi náà mo jẹ́ èèyàn kan tó yẹ pé tọ́ bá ti fún mi níṣẹ́ tí má ṣàtìmọ̀ nǹkan tẹ́ni yẹn ń ṣe kí lẹ̀ ń ṣe ń bì mo bìlí mo máa ń nǹkan tí má ti rí lójú agbo mo máa fi ń kọrin tí màá dẹ̀ compose ẹ̀ tá ṣe gbọ́ létí ẹni tó bá ní orin yẹn tínú ẹ̀ máa dùn pé nǹkan tí Erelu Elémùrè compose fún un ó jẹ́ nǹkan tó tó make sense èmi bìlí pé inspiration ni orin inspiration ni tí má dẹ̀ ní bóyá mò ń drive lọ tí mo rí i pé nǹkan kan wá sí mi lọ́kàn tí mo sọ́dọ̀ orin àbí tí mo kàn ń ṣeré tí mo ṣe tí bá rí i pé nǹkan tí mo láìkì ni tí mo fẹ́ kó wà nínú iṣẹ́ mi mo lè mú fóònù mi immediately kí n park immediately màá mú fóònù mi mo lè record ẹ̀ tí má ti record ẹ̀ mo lè délé kí n padà listen sí tí má ti kọ́ lẹ́ẹ̀mejì mẹ́ta ó lè dọjọ́ kejì ó lè jẹ́ ṣúlẹ̀ ọjọ́ yẹn nǹkan tí màá tẹnu mọ́ nìyẹn tí má ti lè mọ́ màá máa fi ṣeré nulẹ̀ màá máa fi ṣeré màá máa fi ṣeré ìgbà tí n bá máa ṣe á tún dodidi so bí mo ṣe ń rí àwọn lyrics mi mi ì lè sọ pé mò ń kọ nǹkan sílẹ̀ bẹ́ẹ̀ yẹn but mo jẹ́ èèyàn kan tó yẹ pé mo ní cash memory. yeah mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run kan kádàrá pa ti wà nínú àwọn olórin tí a lè sọ pé a ti ní rẹ́kọ́ọ̀dù níta mo ti ní fídíò bẹ́ẹ̀ ni mo ní ọ́díò ọlọ́run ti gba iṣẹ́ méjì ṣe láti síta látọwọ́ mi ìkíní ni mo pè ní àjàgbó àjàgbó yẹn ni fídíò ìkejì ni mo pè ní ọ̀nà ńlá ọ̀nà ńlá yẹn ni ọ́díò so iṣẹ́ mi méjì ó wà lórí igbá mo dẹ̀ ṣe release ẹ̀ ní December last year ni. Ah! Ìdojúkọ pọ̀ ṣùgbọ́n a dúpẹ́ pé Ọlọ́run ò jẹ́ kí ó borí wa. Kò sí iṣẹ́ téèyàn máa ṣe nílé ayé tí ò ní face challenges. Bá ṣe ń face ẹ̀ náà, là á rí i pé ó ń jẹ́ ká kọ́ ọgbọ́n mọ́gbọ́n ni. Ó tún fún wa ní inspiration pé ó yá múra sí i, ibi tó ṣe ń lọ ò tí ì dé bẹ̀. Ìdojúkọ pọ̀ lóríṣiríṣi. Ṣé bí ká múra eré, ká ti sọ boys pé à ń lọ òde eré o kó di ọjọ́ bíi mélòó kan kí mi lòun ò lọ àbí mi máa ní ẹ èèyàn kan ti pe òun pé òun fẹ́ lọ lùlù kan tó ti máa rí pé òun ti ń béèrè elú ṣe ṣe ṣe díẹ̀ jẹ́ kóun tún lọ ná kóun tún lọ dán ti olórin mi ìwò tán tọ́jú wa lọ lórí iṣẹ́ yìí ṣébi pé ká máa gbé mọ́tò travel pa fẹ́ lọ sí òde eré kí mọ́tò níyọnu lójú ọ̀nà la fẹ́ sọ àbí ká pàdé àwọn tá a bá nídìí iṣẹ́ yìí ní òde eré kán sọ fún wa pé àkí wọn dáadáa kó fẹ́ di ìkùnsínú àbí ká máa lọ òde eré ká débẹ̀ tán ká bá àwọn àgbààgbà tán jù wá lọ nídìí eré yìí wọ́n ní ẹ mo kékeré ni ẹ kò kọrin bí tó wà yìí o ìyẹn agbo yìí ò ń ṣagbo tó ti lè kọrin àwọn fáǹsì bàbá mi àbáwọn tó fẹ́ràn bàbá mi ní inú àwọn olórin wọ́n á jà fún mi lóríṣiríṣi. Ipò tí bàbá, ipò tí bàbá ọmọ yìí wà ní kẹ́ já fi sí o. Ẹ má fojú ọmọ kékeré wo kiní kan kiní kan. Challenges oríṣiríṣi pọ̀. Ṣé nígbà tá a fẹ́ release késẹ́ẹ̀tì tá à ń wá marketer káàkiri, tá à ń káàkiri pé kí wọ́n ṣà tiẹ̀ lè bá wa gbà, wọ́n bá wa tà. Bàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A dúpẹ́ pé gbogbo àwọn challenges yẹn ó padà di ọpẹ́ àti ayọ̀ àti ìtẹ̀síwájú fún wa náà ni. mo dúpẹ́ ẹ rí i pé ọpẹ́ máa ń pọ̀ nú ọ̀rọ̀ mi gan yúùtù ni èmi fúnra mi ṣùgbọ́n mo nígbàgbọ́ pé kì í ṣe orin mi ní ipò tí mo wà yìí làwọn yúùtù ń gbọ́ tí èyí bá ń ṣe orúkọ bàbá elémùrè tó ti wà ńlẹ̀ tipẹ́ làwọn èèyàn ń gbọ́ tí n bá wà lágbo tí n bá kọ orin ara mi ń gbà míì àwọn èèyàn ń wọ́n jubilate bí ìgbà tí bá kọ àwọn orin tí bàbá yìí ti kọ tí gbogbo yúùtù mọ̀ tí ò sí àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin náà mọ̀ ń gbà yẹn tán gbà á bí sẹ́ra mọ́ ìpè kí wà ń stage sìn kí ní orí mi mo jẹ mi gbé sẹ́ra mọ́ o ìgbà mi ọmọ ọdún márùn gan adáhùn pé mo gbé sẹ́ra mọ́ ọmọ ọdún mẹ́wàá adáhùn mo gbé sẹ́ra mọ́ arúgbó adáhùn mo gbé sẹ́ra mọ́ kì í ṣe orin ìsìn tí àwọn oríṣiríṣi àwọn hip hop tó ti wá àwọn ṣe tiwọn bẹ́ẹ̀ ni evergreen orin tiwa náà tí ò ní ever kúrò ńbẹ̀ tó ipá àwọn orin kankan wà tó ipé táwọn youth wa yẹn tó bá ń gbọ́ tí máa ń kọ́ ni wọ́n máa ń dùn mo rí orin kan nínú orin bàbá mi nígbà subsidy of eh, eh, scarcity of fuel nígbà yẹn mo wá wà ní show yẹn orin tí mo bẹ̀ sí ń kọjú ní omi ọ̀rọ̀ lórí òṣèlú yìí bí ọ̀rọ̀ epo ṣe wọ́n àbí nǹkan kan àwọn gáàsì inú wọn ń dùn pé mo ṣí wọn létí orin tí bàbá yìí ti kọ àwọn ọ̀rọ̀ kọ́kọ́ wà nú omi yẹn tí bàbá yìí ń sọ tí ọ̀pọ̀ wọn òun ní stand ńgbà yẹn mo wá fọ́ gbogbo ẹ̀ lójú mo fọ́ mo fọ́ fún wọn pé bómi yìí ṣe rìn ní inú wọn dùn nísìnyí báyìí ibi táwọn yúùtù tó ń fẹ́ràn eré ìbílẹ̀ dé àwọn yúùtù kan fún mi ní award ní ní bíi three months ago lẹ́kìtì state they are youth but they are students tó tún wá jẹ́ àwọn science students wherever yẹn lẹ́kìtì tó no this lady ó deserve kan fún ní eh, àmì ẹ̀yẹ yìí àwọn ọ̀dọ́ ń gbọ́ orin wa because ó jẹ́ orin ìṣítí àwọn nǹkan táwọn èèyàn ò mọ̀ ó wà nínú orin wa tó yẹ pé tó o bá gbọ́ wà á mọ àṣírí nǹkan tó ń sọ yìí so orin eré ìbílẹ̀ I thank God torí youth lèmi náà mi ò dẹ̀ jẹ́ kó lókà jù bá ṣe ń gbọ́ náà là ń fi díẹ̀díẹ̀ sí i ta dẹ̀ ń dúpẹ́ pé ó ń jọjú. ah eré ìbílẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé kò lè parun o tí àṣà àti ìṣe ò bá ti parun orin ìbílẹ̀ ò lè parun láéláé because àwọn àṣà kan wà torí pé àwọn ọmọ wa tán ò mọ̀ rárá àbí tí ìlú mi gan ò kí ń ṣe mọ́ tó bá ń gbọ́ orin ìbílẹ̀ wàá máa rántí sí pé àwọn nǹkan báyìí à máa ń ṣe mọ̀ ó yẹ ká máa ṣe ibi tí eré ìbílẹ̀ ń lọ ó pọ̀ gan nǹkan tó lè mú bàbá elémùrè ògùnyẹmí tó kọ ìbílẹ̀ tó fi dúró síbì kan tí àwọn olórin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tó jó olórin ìbílẹ̀ bíi bàbá wa ìṣọ̀lá adépọ̀jù táwọn náà ti dolóògbé bí bàbá wa eh, délé martina táwọn náà ti dolóògbé tó ń ṣe nísìnyí báyìí ọmọ délé martina náà ń kọrin nísìnyí èmi ewélu elémùrè ọmọ elémùrè ògùnyẹmí mò ń kọrin ọmọ àwọn olórin wọ̀nyí tó bá ti ń dìde bẹ́ẹ̀ èmi náà tún plan pé ká tún bí nínú ọmọ ti tèmi náà tó tún máa gbéṣẹ́ yìí náà ga so èmi bìlì pé kò lè parun fúkṣọ eré ìbílẹ̀ bright gan ó bright gan gan. Ah! Akọni ni Elémùrè Ògùnyẹmí o. Akíkanjú ọkùnrin ni. Bàbá mi jẹ́ èèyàn kan tó yẹ pé ó, ó, ó jálágbára èèyàn. Nínú ẹbí wa gan, pé a ti ẹ̀ pé ayé pé mo jẹ́ pé mo yàtọ̀ pé kí n má jẹ́ ọmọ wọn. Ó jẹ́ ǹkan tó yẹ pé wọn a lè gbàgbé wọn. Elémùrè jẹ́ èèyàn kan tó yẹ pé gbogbo ìgbà tí bàbá yìí kú tán ni mo mọ̀ pé bàbá dáa torí olórí tí ò bá ti dáa tó bá ti papòdà ọmọ ẹ̀ á jẹ nínú ìwà ìdá ẹ̀ bóyá tí ọmọ bá wáṣẹ́ lọ bìkan tó bá dárúkọ ara ẹ̀ pọ́mọ lágbájá lòun ó pọ̀ sọ̀rọ̀ ní ta ni kan lè jáde àbí ó fẹ́ lọ ṣe nǹkan kan ìwà yẹn á á tẹ̀ ọ́ lára ọmọ tó bá bí elémùrẹ́dẹ̀ jẹ́ èèyàn kan tó láìkì ọmọ gan-an ó dẹ̀ láìkè àṣà àti ìṣe bẹ́ẹ̀ náà ni Elémùrè fẹ́ràn Èkìtì state tó ti jáde yẹn gan ó fẹ́ràn ẹ̀ gan bẹ́ẹ̀ ló dẹ̀ fẹ́ràn gbogbo olórin ìbílẹ̀ tó yẹ pé kò sí olórin ìbílẹ̀ tí mo meet látìgbà tí bàbá yìí ti kú tọ́hàn sọ̀rọ̀ ẹ̀ dáadáa ní dáadáa Elémùrè Ògúnyẹmí jẹ́ èèyàn kan tó yẹ pé òun ló jẹ́ ká mọ̀ pé èkìtì kan wà bó o dẹ́kọ̀ọ́ lẹ́ni bó o fẹ́ sọ̀rọ̀ èkìtì bó o bá ti dárúkọ èkìtì kété wọ́n bìlí pé adó gangan ló ń jẹ́kìtì wọ́n bìlí pé àwọn ìlú kan ṣì wà ọ̀tẹ̀tẹ̀lẹ́mùrè gbé èkìtì kété yẹn tó gbé jáde tó jẹ́ ká mọ̀ pé èkìtì pọ̀ bá ṣe rí bí lárọ̀ ọ̀hún la ìlàwẹ̀ la rí èrèmọ̀jé gbogbo ẹ̀ Ẹlẹ́mùrè dẹ̀ jẹ́ èèyàn kan tó wà creativity ó ó jẹ́ èèyàn kan tó yẹ pé ó mú àṣà yẹn ó ó ó sọ di nǹkan tí gbogbo àtọmọdé àtàgbà tán tẹ́wọ́ tán tẹ́wọ́ gbà Elémùrè ló kọ́kọ́ gbé eré ìbílẹ̀ lọ sí òkè òkun táwọn òyìnbó tó ń ju Elémùrè ló kọ́kọ́ já ká mọ̀ pé wọ́n ń kó Èkìtì parapọ̀ ní Amẹ́ríkà pé àwọn àwọn ọmọ Èkìtì tó wà ní Amẹ́ríkà ẹ jẹ́ ká ṣọ̀kan Elémùrè nǹkan tí mo lè sọ nípa bàbá mi ó pọ̀ gan ṣùgbọ́n ohun tí mo mọ̀ nípa bàbá yìí ni pé Elémùrè fẹ́ràn àṣà and he loves Ekiti state. Eh, ẹ̀sìn tí mo bá lọ́wọ́ àwọn bàbá mi chọ́ọ̀chì ni bàbá mi ń lọ ibẹ̀ náà bí mi sí ìgbà táwa náà dàgbà láwo pé ká fi tọ́lọ́run ṣáájú a sọ pé nǹkan míì náà ò wà o nǹkan tó bá ti bọ́níkálukú lára mu lóníkálukú ẹ̀sìn tó bá ti bọ́níkálukú lára mu ló ń ṣe onígbàgbọ́ tí mo dẹ̀ ń lọ sí Annex Church kìrìsìtẹ́nì ni mí. mo sọ ṣáájú lẹ́ẹ̀kan pé mi ò pa àṣà àti ṣe mi ò pa bẹ́ẹ̀ kò sí nǹkan tí mo fojú di nínú gbogbo nǹkan àṣà bí pásọ̀ ṣàdúà màá ṣàmì bí àáfàá dé kan ní sàlámà lẹ́kù màá bá wọn dáhùn bí àwọn bàbá wa gbogbo nìṣe náà bá dé tán ní gbogbo ẹ̀ ni mò ń ṣe kọ́lọ̀ má kọ́ kọ́lọ̀ má kàtúrí la máa ń fi ọ̀rọ̀ ibẹ̀ yẹn ṣe so kò sẹ́ni tó máa ń ṣe irú iṣẹ́ wa yìí tí ò ní gba gbogbo ẹ̀sìn méjèèjì gẹ́gẹ́ bí ẹ̀sìn òun gbogbo ẹ̀ mo gbàgbọ́ o I believe in tradition. view mi lórí ẹ̀sìn àbáláyé ó ní view yẹn jẹ́ ah kí ni mo lè sọ lórí ọ̀rọ̀ yẹn ju pé ẹ̀sìn àbáláyé kò ń ṣe nǹkan téèyàn lè sọ pé òun ò ṣe o ẹ̀sìn àbáláyé ó jẹ́ nǹkan tó ṣe pé nǹkan tá a ti bá ń lẹ̀ ni tá a dẹ̀ ní sọ pé èmi ò ṣe nílé ti tèmi báyìí ọ̀sán yìí náà ń bọ̀ ńlé mi mi ò dẹ̀ lè ṣe lọ́dọọdún kí n má lọ bẹ̀ lọ ṣe ọdún ẹ̀ fún màá lọ bẹ̀ màá ṣàdúà so nǹkan táwa ti ń rí tá a ti ń rí táwa ti ń gbọ́ létí àwọn bàbá wa àmì lẹ́nu àwọn bàbá wa táwọn ọmọ kéékèèké tá a dẹ̀ ń gbọ́ a lè dàgbà tán táwa sọ pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ ibi tí ibi tí mo tún view ẹ̀ dé ni pé mo bìlíì pé ẹ eh, eh, ọ̀sán yìí tá à ń sọ yìí ìyá ìyá bàbá mi ló ní gangan gan tó bá tó stage pé kí tó ti ń bọ́ sí táìmù ọdún ẹ̀ tí mo máa ń ṣe òun fún rẹ̀ ló máa rán mi létí pé ó ti ń tó táìmù so kò sí kò sí kò sí kò ń ṣe nǹkan tí èèyàn lè sọ pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ so bí mo ṣe ro tọ̀dọ̀ mi náà nìyẹn. ẹ orin tí mò ń kọ ó ní í ṣe pẹ̀lú àṣà ìṣe nílẹ̀ Yorùbá dáadáa bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan bàtán máa fún mi ní àwọ́ọ̀dù ní bíi three months ago lẹ́kìtì state ìgbà tán àṣàdé náà ń ṣe ìgbà tí mo máa jáde tí mo máa tí mo máa sọ̀rọ̀ àbí tí mo máa give speech mi fún fún àwọn ọmọ school yẹn gbogbo nǹkan tí mo bẹ̀ sí ń sọ nípa àṣà ó jẹ́ nǹkan tó yẹ pé ó múùfù wọn gan orin mi jẹ́ nǹkan tó yẹ pé òwe eré ìbílẹ̀ generally ó jẹ́ nǹkan tó yẹ pé tí èèyàn bá listen sí á jẹ́ kó o mọ àwọn nǹkan tó o mọ̀ dáadáa nípa Yorùbá orí bí fídíò tí mo ṣe nínú fídíò yẹn kò sí ìlú tó wà nínú ẹ̀ tí mi ò tó wà ní ilẹ̀ Yorùbá yìí tí mi ò dárúkọ tí mi ò tọ̀ṣì àwọn nǹkan díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tí a lè mọ̀ nípa àwọn ìlú yìí tí mi ò sọ nípa wọn so kò sí yùtù òde òní àbọ̀mọ kékeré tó bá fẹ́ gbọ́ díẹ̀ nínú ìtàn Yorùbá tó bá jókòó tì í á mọ̀ pé ìlú báyìí náà ti ń ṣe báyìí ìlú báyìí náà ti ń ṣe báyìí ìlú báyìí náà ti ń ṣe báyìí a rí lára àwọn yùtù wa tán mọ̀ pé wọ́n ń ṣe aṣọ ládó Èkìtì tẹ́bálí inú eré ìbílẹ̀ ó wà nínú orin mi wọ́n ní olúwa ní ìṣọmọ́ ìlúpéjú náà ti ṣaṣọ àtàdó èkìtì ọjọ́ tí mo kọ́kọ́ sọ lójú èèyàn kan èèyàn ní aṣọ possible mo ní àá so ẹ ẹ mọ̀ so àwọn nǹkan kan wà nínú eré ìbílẹ̀ tó yẹ pé ó pọ̀ ọ̀rọ̀ òṣì tí pọ̀ nínú orin ìbílẹ̀ gan ìmọ̀ràn mi sí ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi ni pé ẹ jẹ́ ká ní focus ká dẹ̀ máa gbàdúrà ká ní believe lórí gbogbo nǹkan tá a bá ti ń ṣe ẹ má jẹ́ ká kanjú kọjá kádàrá ẹ jẹ́ ká ní ìtẹríba tó bá ti rẹ́ni tó bẹ̀rẹ̀ ṣáájú ẹ ìbáà jẹ́ pé ó bẹ̀rẹ̀ lénìí tí wọ́n bẹ̀rẹ̀ lọ́la <clears throat> ọjọ́ kan yẹn wọ́n ríra o ẹ jẹ́ ká ní ìtẹríba ká ní sùúrù ẹ má fi wàdùwàdù wá agbára ẹ má fi ojú kẹ́ ẹ kánjú kọjá kádàrá yín gbogbo nǹkan tẹ́ bá dẹ̀ ti mọ̀ tẹ́ bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó rò pé kò tí ì dowó hmm, tó bá tẹra mọ́ owó wà ń bẹ̀ o kí elémùrè tó jẹ́ bàbá tèmi kó tó di ìlú mọ̀ọ́ká a ti gbọ́ nínú ìtàn lóríṣiríṣi pélémùrè ta pure water rí ó ṣe sẹ́kítírì níbì kan rí ó ṣe tíṣà àwọn ọmọ kéékèèké rí kó tó di nǹkan táwọn èèyàn sọ pé àwọn fẹ́ dàbí elémùrè mo fẹ́ dàbí elémùrè kémi náà tó di nǹkan tẹ́ ń wò ń sìn àá ti lọ bẹ̀bẹ̀ ń bí apalọ̀ rí pé ẹ tiẹ̀ fún wa láàyè ká máa kọrin bí báyìí ẹ fún wa láàyè náà ká tiẹ̀ máa rin ká ṣàlè rún jẹjẹ to be a man is not a day job ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá a ṣe ká dẹ̀ máa gbàdúrà ẹ ní ìgbàgbọ́ pé kò sí ní tá a bá ti bẹ̀rẹ̀ tó bá ti jẹ́ nǹkan dáadáa ó máa yanjú tó bá jórin ló mọ̀ ọ́ kọ tẹra mọ́ ó máa dowó tó bá jẹ́jọ́ ló mọ̀ ọ́ jó tẹra mọ́ òbí ẹ má jẹ́ kí ọmọ yín kúrò ní nǹkan tó bá ti mọ̀ ṣe ẹ máa encourage pé kó tẹra mọ́ ń bọ̀ ń bẹ̀ tó bá dọ̀la that, is what I can say thank you. Thanks for watching. Don't forget to click on the red subscribe button down below to subscribe to my channel free of charge so that you don't miss anything on this channel. Until we see again, get a better life.